يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين حمدت الله ربي إذ هداني إلى الإسلام وديني لحنيف إلى الإسلام وديني الحنيف فيذكره لساني في أولى وقت ويذكره لله كل وقت ويعرف هذه لطيفه ويعرف Ọlọ́run ọba dá ọpẹ́ fún ọ. Látara ìtọ́sọ́nà rẹ̀ tó ṣe fún wa. òun jẹ́ kí a máa ma eléyìí lọ́tọ̀ èyí ní ọ̀tọ̀. Hamidullah Rabbi ìdí àdáni. ló fi ọ̀nà ìsìláàmù yìí ló fi mà wá. إلى الإسلام والدين الحنيف ẹ̀sìn tó mú ẹ̀mí kálukú wa kúrò níbi jágbajàgba ayé tí ó jẹ́ bẹ́ẹ̀ ni nǹkan mìíràn ní kálukú ó jókòó tì báyìí. ìlọ́lẹ̀ ìdílé àríwá bí ìrìnlẹ̀ àníbi. بلال الإسلام وديني حنيفي واذكروا لساني كل وقتي ويعرفوا فؤادي لطيفي ويعرفوا Ọlọ́run àdúpẹ́ fún ọ látara orí rẹ̀ náà. Alhamdulillah. Ìkẹ́ Ọlọ́run kọ́bẹ́ ni tó fi ìkẹ́ rán sí wa. Tójú wa ní ìwé ojú ọ̀nà àlùbáríkà ti abára wa yìí. Aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad. Ọwọ́ ń bọ̀ bẹ́ẹ̀. ó fi lọ kárí gbogbo àwọn tí wọ́n mú ẹ̀sìn dúó dèwà tá a fi rí nǹkan bá àwọn tó ti lọ́nu wọn ni àtàwọn tó tún ṣẹ́kù ọlọ́run bá ní ṣàánú gbogbo wọn. a kí gbogbo àwa olùfi ọkàn sìn fún ọlọ́run torí ọ̀bá jèrè ẹ̀mí èèyàn irú ìjókòó àlùbáríkà yìí a lè bá èèyàn bẹ̀ ìjókòó tí èèyàn ó ti máa gbọ́ ti àárín orí ẹ̀ tí ó ti gbọ́ bí ó kù sí èèyàn mélòó lọ́wọ́ fẹ́ máa ló lè gbà kí ọ máa tẹ̀jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án àwọn kà àti ọ̀bá ṣe pọ́lọ́hún bá fi tiẹ̀ sínú igbá àyè èèyàn kéèyàn náà sì dóńdó wípé ibi mo kù sí ibi tá a kù sí a fẹ́ gbọ́ àfáàwọ̀ àgbà lójú ayé wọn bàbá wa kan bẹ ọlọ́run kó kẹ́ gbogbo wọn pọ̀ wọ́n máa sọ fún àfáàwọ̀ lójú ayé wọn wà ní olùkọ́ wìtán àbáwa wa ní ìtí tọ́lọ́ tí wọ́n bẹ́nu àlùkùránù à ń wí díẹ̀ díẹ̀ ni tá a bá wìtán ẹ̀sán mọ́sáàsì wọ́n pè wí tán bàbá wa ọlọ́lá ìsláùdín lọ́wọ́n kọ́ bá mi kẹ́ gbogbo wọn lápapọ̀ bọ́lọ̀ ń bá wá jèrè ẹ̀mí èèyàn síbi dáadáa tí lè jókòó tọ̀rọ̀ ọlọ́run oore ni o ọkàn èèyàn lọ́lọ́run ní ọjà o bí ẹ̀mí ọba dáa kò ní lè máa gba tọ́da sára débi tí ó gùn tọ́da jáde. Ìràbá fi nílẹ̀ kùlúbà. Ìdá kọ́ sátí ìlànà tàǹfà ìmọ̀ ìdọ̀tún. Inna al-quluba idha qasat lamtan fahima wa idatan. Kala ardi jadabat lámú táwọn fà táwọn fà ilé má tọrú. kàlẹ́ àrídì ìjà dàbà tí lámú yàǹbá ilé má tọrú. àlùfáà lẹ́mí tẹ́ ẹ ríhùn ìdá kọ́ sẹ́tì. tẹ́mi bá ti lé tó létí ọ̀rọ̀ fọlọ́m làmùtàǹfà màwò ìvọ̀. làmùtàǹfà. Lamu لم تنفع موعظة لم تنفع موعظة wá sí ò ní sí láǹfààní wá sí ò lè wúlò fún ẹ̀mí tó bá le. Ìrìnàlí kúlù bẹ ìdáàbọ̀ jáde lẹ́nu dáná náà ìdọ̀tún. Kàlà àrùbí ń jàdàdà láàmú. Kàǹfà ilé Bẹ́ẹ̀ náà nílẹ̀ tó ti sá, tí èèyàn ti ń dá ẹ bàbá wa, ẹ ti ń dá kó ń bẹ̀ tipẹ́ tipẹ́ tipẹ́. Ẹ̀rì kó tó bá dà sí kò kan ẹ palẹ̀ níìtì. Ẹ pàtì. Ẹ bá pàtì ibi ọdún mélòó kan, ẹ tó lè padà bẹ̀. Kàlẹ́ ah, ah. nílẹ̀ bá ti di ilé òkó òjò torí ọmọ àrọ̀lé ráhùn ráhùn ní nǹkan inú ẹ̀ ó rí. kàlẹ́ àrídì ìjà àjàbá ti ṣe àǹfà mọ́tòrò. kàlẹ́ ìjà àjàbá ti ṣe ilé ò lè wúlò fún ọba tó wá ní kí wàá sí ọmọ àti aláǹfààní. títí òfin ní wúlò fún amá mọ́bí sàdánwò fún ọ. ẹbára àǹfààní ẹ̀ náà ní gbogbo ètò tí ọlọ́run ní máa lọ níjókòó yìí ìkànnì ra ń fẹ́ ṣe aláyìí hmm. ọlọ́run kan lọ́lọ́run lò dáadáa ọmọ lọ́wájú àná ọlọ́run gbé ń ta sí ebi ọlọ́run pé ebi ọlọ́run ebe rẹ̀ tọkọ gbogbo ẹni tí bá ti wá ń tún ta àpẹ́ sí pé kọ́ mọ́ yẹ ẹ lẹ̀ kọ́ mọ́ yẹ ẹ lẹ̀ ọ̀ràn tiẹ̀ náà ní yẹ ẹ lẹ̀ ọlọ́run èyí ṣe é sí ọba alájẹgúrùn àwọn àfa wa láti ọ̀nà wọn láti gbọ́pọ̀ yorùbá ọlọ́run kọ́ kí wọn wọn lọ́lọ́run èyí sọ ọba alájẹgúrùn kò sí pé èèyàn ṣe fún tí ò ní kẹsẹ̀ fún yàn àti pé ló lè nígbà yẹn bá wá ń gbà èèyàn lè mọ màmá o èèyàn lè mọ màmá tó ṣe mọ́ tí ò ní máa tó bí tí kí ọlọ́run ọ sáfi máa dé kí ọlọ́run yóò máa dé fẹ́ni kọ̀ọ̀kan wa. káwọn onídàáwọ̀ ọ̀kẹ́ rẹ̀ gbogbo àwa tí à ń lọ tá à ń bọ̀ tí gbogbo fi ń tò àti wọn bá ní ṣètò tá a fi ń gbọ́ra wa dáadáa báyìí lọ́wọ́ máa lékọ́ àlàáfíà yín o lọ́wọ́ àti tóbi ọlọ́run. ibi a ti sinmi lánàá. tọ́lọ́run tún wá kádàrà ká tún lè pàdé ọlọ́run àdúpẹ́ ọlọ́run ní wáyé yín kásàbùkà. wàá ọlọ́run ní mẹ́ka ọ̀nírọ́ tí nírọ́ ní sọ̀hún sọ ilẹ̀ ọlọ́run ní má bá wọn jà nígbà ayé ìtì ìdè ni o ayé ajá bá wọn jà ìdè gbogbo wa mẹ́ka kò sí kọjá làwọn eléyìí wà. lànà lí àmàlí iṣẹ́ tèmi ọjẹ́ tèmi àwọn àwọn àwọn àdúwọ́rọ̀ nù ah, tí wọn ò tí ì pa láṣẹ kó múdà òní lí àmàlí ah, iṣẹ́ tèmi ń tèmi ah, làkúndínùkún wọlé àdìyí làwọn kan náà ní ọjọ́ra wọn ẹ̀sìn tèmi ń tiyín tiyín ni tèmi ń tèmi tiyín tiyín. ńgbà àwọn ò tí ìpalásẹ̀ ẹ̀bì rọ́pò ìṣèkì ni o wọ́n sì ní wọ́n kídọ̀ máa gbénú akọ̀ ẹ̀ má ti ọlọ́run ní tí wọ́n bá pèrè ànábì nírọ́ fàkúlílé amàlí sọ fún àwọn wípé àmàlí gbogbo sẹ́ẹ̀ tèmi tí mo bá ṣe tèmi ní. wàlákùnmá málùkùn. Tina náà tẹ bá ṣe ẹ̀yin lẹ ní àwọn tó bàrí yìí máa ní máa àbálò gbogbo ohun tí mo bá ṣe ọkàn yín. وأنا بريء مما تعملون وأنا بريء مما تعملون èmi náà sì ní yọjú ràn lọ bí iṣẹ́ yín kálukú náà ru ẹrù iṣẹ́ ẹ̀ jóńjó yá náà ni pé jazawu amali lí iṣẹ́ mi tí mo ṣe ẹ̀sìn èmi mo ní ìgbọ́ràn mi sọ́lọ́hún tọ́jẹ́ pé ń tọ́ràn mi mo wí dé gógó tèmi ni pé yá ayú ànàbí yorùbá lígì máa ń délà ilẹ̀ ìka nírọ̀ bíkà nítorí ọba rẹ̀ pọ́n ọ tó sọ̀kalẹ̀ fún ọ. wọ́n wí dé góńgó fún wa ìlà mutafuani ọlọ́ọ̀ni rẹ̀ ànábì ọba wa kọ̀ tó kónúró tó wí débi àárọ̀ ọ̀mọ́ àbàlágbé kárí sàràbàtàkà àní máa kì í sẹ́. iṣẹ́ ànábì ọlọ́run ọ̀rọ̀ ń láà pé wọ lọ́ba pé o ti kan níbo. ọlọ́ọ̀ni máa bàlágítà rí bàlágítà rí sáà àní kọ̀ọ̀kan ni tó mú iṣẹ́ tó jẹ́ ògóńgó wàláwò yá sí mú ká mi àná. ìdí ànábì má bẹ̀rù ogun tí wọ́n máa gbé tì ọ́ èébú tí wọ́n máa bú ọ òun wà sí èwo léhùn. ètò òwí kọ̀ gbọ́ kọ̀tẹ́ lọ́rùn ìwọ́mọ̀ ṣebí wọ́n ti wí tiẹ̀ ọlọ́run ní gbogbo ọwọ́ tí àwọn ọ̀tẹ́ ẹ̀sìn bá ń gbé ìwọ sá máa sọ̀rọ̀ ọlọ́run tiẹ̀ lórí òótọ́ wa láwo ya ṣe mọ̀ kà kábùrú wọn má sí ọ àwọn ọlọ́run la apá gbogbo àwọn ọdẹ àwọn jésù ọ̀ka nígbà ayà ń sọ̀kalẹ̀ ló lé ẹsẹ̀ wọ́n máa ń sọ wọ́n sànàbí ẹjọ́ sun lọ ẹ̀ ẹjọ́ pé kéèyàn wọn bá àfàbúrú ṣe ọlọ́ọ̀ni kí ẹ táwọn tí wọ́n ń dóòtì ẹ̀ lọ́rọ̀ pé wọ́n ń sọ nínú àwọn ilé ilé ṣe ọmọ pé wà láàwọ ya sì mú kàmí náà ni ọlọ́run ní máa sọ lọ́dọ̀ àwọn násùnásùnásùn. Hmm. násùnásùnásùn. Hmm. àwọn èèyàn bí tó lára máa sọ pa wọn nke tí a mọ̀ fún gbà ànábì rí àwọn màmá wọn ẹbí mí lọ́lọ́ ti sọ fún wípé wà ń yà káàdù ladina kàfàrú àwa là ń sọ ọmọ pé díẹ̀ ọlọ́run ní díẹ̀ lókun làbí iná káfàrú àwọn kèfèrí wọ̀nyí tó ń wò. bágbára àwọn bá ká kí wọ́n fojú wọn gbé ọ ṣubú ni wọn ò bá fi gbé ọ ṣubú ànábì làmáà sẹ́lẹ̀ ò bẹ̀kẹ́ra. ọlọ́run lè orí ní a bá ti gbọ́ wà sí tí a máa wí ni pé ọlọ́run wà máa ń húwa èé ṣe wèrè ìlà ìṣòro olùrànnilétí lọ jẹ́ fún gbogbo ayé èso wèrè ọlọ́run jẹ́ wọ́n wípé ẹ̀sán tẹ́ rẹ tọ́ ọ bá ṣe tí wọ́n bá sì dúró lórí pé wọ́n ń pè ọ nírọ́ sọ fún wa pé lí amàlì iṣẹ́ mi èmi mo lẹ́sẹ̀. ẹ̀san ìyà tí ń bẹ níbi àìtẹ̀lé tọlọ́hun tẹ̀yìn náà ń ṣe ẹ̀yin lẹ́jẹ́. àrùn tún bàrí kúnà mímọ àmàlù. ọwọ́ a tún fún lágbára pé èmi tẹ́ ń wò yìí o kọjá èyí tó fẹ́ wì náà yàtọ̀ sí tẹ́ ẹ̀kan ṣùgbọ́n lítà kídì ni ẹ̀sán iṣẹ́ mi èmi mo ní títí yẹn ẹ̀yìn lẹ́ni ó tún wá ní àrùn tó ń barí òun náà mi máa àmàlù gbogbo ohun tí mo ń ṣe pátá kọ̀kan yìí. wàá ná bọ́ọ̀lì òun mi máa sàmẹ́lú. ìtí ẹ̀yìn náà sì ń ṣe kọ̀kìnmí náà ọlọ́run níwà mínú máa ya sàmìhúnà ìléka ọmọbẹ̀nu àwọn kèfèrí tó oríhùn wọ́n jókòó tì ọ́ torí wípé wọ́n ń gbọ́ máa ya sàmìhúnà ìléka tí wọ́n sì gbọ́. gbogbo àti èèyàn bá ń gbọ́ nǹkan tí ọ̀gbọ́n lágbọ́ lò bí ìgbà tí ọ̀gbọ́n náà ni ọlọ́run bí ó fi ń sọ bí ṣe sí wọ́n ṣe tó nípa nọ́fúrà wọ̀là àdáwà nípa ká máa jìnnà sí òótọ́ ọ̀rọ̀ àti ìgbógun tì í. ومنهم من يستمعون إليه ọlọ́run ní bẹ̀ẹ́nù wọn tó máa rí i pé wọ́n ń dúró bọ́ bá ti ṣe wáàsí wọ́n máa gbọ́ yẹsẹ́mìíràn ìlẹ́yìn. gbogbo ọba ń kí alukuraan ó rí táwọn náà ó dùn ó lọ́dọ̀ ẹ gbogbo ìgbà tó ọba ń sọ òfin ẹ̀sìn ọlọ́run fún wọn. yẹsẹ́mìíràn ìlẹ́yìn. ọmọ rí ẹ tí wọ́n ṣe bí ẹni tí ń tẹ́tí ṣùgbọ́n pàápàá tó ń sọ yẹn gan kò dénú etí wọn. a máa rí wọn tí wọ́n ń gbọ́ ń tọ́ ń sọ ṣùgbọ́n kí wọ́n gbọ́ débi kọ̀búùlù wàlẹ̀ amálù bìí kí wọ́n gbọ́ débi àgbọ́gbà àti ká ṣiṣẹ́ tẹ̀lé ń tá a gbọ́ ó lè rí lára wọn. ànábì mọ́fọ́ òró ó ké wọn jọ wọn gbangba ọlọ́ọ̀bá wọn lẹ́kọ̀ọ́ kan ọlọ́run ní sọ kápá ń ní àsùnmà wọn ló bẹ̀ ká di ọmọ kan ti dàwọn ilé létí ni ọ kápá ẹ. kèéfè wọn ló lè jẹ́ ní etí ti di tá a di látòkè ọ̀run kèéfè wọn ló lè yá etí ẹ̀. wọ́n lè létí létí kó o sì rí pé wọ́n ń gbọ́rọ̀ fi zọ irù wàhúwà àwòfàwọ́n sùn mú. wọ́n ń gbọ́rọ̀ lóòótọ́ àmọ́ òdì ni wọ́n. etí wọ́n ti di. etí wọ́n ti di. kìí ṣe wọ ló lè jẹ́ wọ́n gbọ́ràn. ẹni etí ẹ̀ di tá a ti fi òjé àti fi àti àti yọ di ní etí ó ti di àgàgà tí o lè jọ gbọ́rọ̀ ọlọ́run lágbọ́gbà bóòlù wọ́n ṣe wá máa dààmú lórí ẹ̀ tá a ti fi àgàgà di wa tiẹ̀ èmi lọ́lọ́run fi ní ìrìn ànábì wáyé dá kọ́ra tẹ́lẹ̀ tí wà nábì bá ń kálù Qur'an ja'alina baynaka wà bayna alladhina la yu'minuna hijaban mastura. idha dhakarta rabbaka fil Qur'an wahdahu wallaw ila adbarihim nufura. ìmọ̀ mi ọlọ́run nígbà tí rí ànábì bá ń kí alùkùrán بينك وبين الذين لا يؤمنون àwọn tá a ti kọ́ pé wọn ò ní gbọ́jú àlìkìyàmọ̀ gbọ́ débi wọ́n tẹ̀lé nǹkan sọ ṣàlìnà bẹ́ẹ̀ náka wà bẹ́ẹ̀ ń láàrin ìwà fi sí àárín ìwà àtián ìjà àgàgà kan ó ti wà ń bẹ̀ tí ò ní jódodo ọ̀rọ̀ ọlọ́wọ́ lọ́nu etí wọn. Wọ́jà àlìná alákùnlú bí ìtura wọn. láti fi èrí dídí ọkàn wọn. fi lè jẹ́ kí wọ́n gbọ́ ohun tó sọ yé. tí náà ni tún fi àkàrà Òjé tí èèyàn wà pé onírànà máa fi ń dín

tóun wí bọ́lọ́hún ṣe wí fáyé ó rí wọn àwọn tá a ti kọ́ wọn ò ní gbọ́ kí ó yé wọn. wàlá ń wọn. wọ́n sani wọn ò ní dúró wọn ò ní dúró tiọ̀ àti kọ́ àti kọ́ pé. ọlọ́ni gbọ́ àwa lámà. ilé ntí wọ́n ń gbọ́ àwa la máa ń gbọ́ orí tí wọ́n dúró tí ọ̀hún tí wọ́n ṣe bí wọ́n ń gbọ́. àtìgbà tí wọ́n bá dá wà láwọn méjì tí wọ́n bá dúró tí ṣe wọ́n ń gbọ́rọ̀ rẹ bí wọ́n bá ti kú òtán àwọn tí wọ́n jọra àwọn bíi méjì ọmọ pé máa rà kí sọ́gbọ́n. ìyàkúlù sọ́ọ̀lì múnà ìntàṣàbí múnà ìlà. lọ́jọ́ náà máa fi hùwà. ẹni tí nǹkan bẹ ni yẹn ti na ọtọ wọn bẹ lára ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sọ́jọ́ ẹ pé nǹkan ti ti ti dára ẹnu ni màṣúwúrù lọ́dọ̀ wọn. ẹnu wọn ti ta kálù. ọwọ́ ti dára ẹ̀. Ọlọ́run ṣe rẹ̀ ànábì ló lè mú ẹ́ tí wọ́n ló lè mú gbọ́ràn. Wọ̀lọ́wọ́ kánú láyá kìlọ̀ náà, wọ̀lọ́wọ́ kánú láyá kìlọ̀. Wọ́n lè bó ti rí ọ pé àwọn tí ò ní lákàrẹ wọn ò sílẹ̀. Wà mí ní ó lẹ́yìn yá ń dúró ilẹ̀ ìkà. Wọ̀lọ́hun. Ẹ mọ̀ pé gbogbo nǹkan ló lọ, gbogbo nǹkan ló lọ so mọ́ ọpọlọ gbogbo ẹni tí a bá rí tí wọn bá sọ̀rọ̀ tí ò gbọ́ nǹkan kan ti ṣe ohun tó da etí pọ̀ mọ́pọlọ ní ọjọ́ lè gbọ́ ní ọlọ́run fi ní wà ló kánú láyà pinnu irinṣẹ́ tí ó gbé tí ó gbé ti ń lọnú etí ń lọnú ọpọlọ tí ó fi máa gbọ́ yé pé ní tí wọ́n wíre ọlọ́run láwa la àjò ṣiṣẹ́ lórí ire táwọn ṣe nu ọlọ́run ọ̀jẹ́ kí nǹkan kan sọpọlọ wá. débi kí wọ́n máa sọ òdodo ọrọ ká máa gbọ́ sódì pé èmi ní mú ẹlòmíì má dùn lórí eléwọ̀n tẹ́pọ̀rọ̀ ọlọ́run lọ́dọ̀ tiẹ̀ èébú ni èébú ni lọ́dọ̀ ẹ̀ ǹso kéde nínú wọn tó máa wò pé wọ́n ń bá ń sọ̀rọ̀ tó máa rò pé ọlọ́run ní sẹ́rí ànábì lè fi ẹni tó jú ẹ fọ́ ó lè jẹ́ orí ń àjẹ́ orí. ọ máa rí wípé yanzuru ìléka tó máa wò pé ń wọ̀ ọ́. ní tàtà ọmú yà. ọlọ́run ni wọ́n máa rò pé ó rò pé wọ́n ń rí ọ ní ṣùgbọ́n wọn ò rí ọ. ọlọ́run nítorí wípé ìrí ànábì ó lè fi ẹni ojú ẹ̀ ti fọ́ ó lè fi mànà ó lè jò ríran wàláwókà nú láàyè. nítorí pé wọ́n ti wà nípò ẹni tí ò lè ríran lódodo ọ̀rọ̀ ọlọ́run ni màmá fi hàn yán. a ti sọ ọ̀pọ̀ nu tàbí lọ́dún yìí gbogbo nǹkan tẹ́lòmíì rí nu kùránù pé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kùránù náà lẹ́lòmíì máa ń ka àti fi ń takò tí ó rí tí ó pé òsì ń bẹ mọlẹ ti rí nínú kùránù mọlẹ ti ni òfin hàn yéṣu náà ìwọ kó ya ojú ẹni tá a ti fọ́ lójú ojú ojú ti rí ọlọ́run níwọ̀ kó jẹ orí o. Hmm. Inna Allaha la yazlimu an Ọlọ́run ọlọ́run kiri ni o. Ìlànà pé nítorí kiri ń bẹ̀rù ni wípé ẹlòmíì lérò wípé sọ́nà ọba náà wá kún ṣe déédéé bá ṣe ń ṣe déédéé lẹ́nu ẹ̀ nígbà jẹ́ pé òun ẹni tí ọmọ ẹni tí ọmọ òun ọmọ ẹni tí ò ríran lódodo ọ̀rọ̀ ó ti kílẹ̀ ní ìsìnkú òun lòun ọ̀jẹ́ kori ó sì dá wọn kórì ṣé wọ́n ń ṣe déédéé wọn ẹ̀fẹ́ lomi ò bẹ́ẹ̀ déédéé ni o òun déédéé lọ lọ́hùn. ọba wa yìí. tí jẹ́ kó o sì dọ̀lá yẹn fún. sísírò tó sírò èmi àtẹ̀yìn tó sírò wa mọ́ ojú ọ̀nà kèye ṣe pé nǹkan kan lóore ló lọ́la fún kí là ní dáàbọ̀ lọ. ọkàn wù ní àánú ẹ̀ ló lé ẹ bá àwọn tí wọ́n sì ń rìn kọsẹ̀kọsẹ̀ kiri tí wọn ò dúró lọ́nà tọ́tọ́ kìí ṣalábòsí làbáàbí ní mọ́lìlì ìbáàdì àléyìí akún wájibú àfọwábùn kọ́yìm. ọlọ́kọ̀ọ́rọ̀. Kẹ́lá wàlá sàyún làdẹ́ ìdọ́ ìhun kàlá bàlá àtàyò lẹ́dẹ̀ ìyọ̀ ìhun. Ẹ̀nà ó zìbù fàbí àdìlìhì àwọnà ìmú. Ìnà ó zìbù fàbí àdìlìhì àwọnà ìmú. Fàbí fọ́bìlì wa ò wálé kàrí ìmọ̀lẹ̀ wá sí ó. Fàbí fọ́bìlì wa ò wálé kàrí ìmọ̀lẹ̀ wá sí ó. Ọlọ́wọ́ ọba tó kíníkọ̀ ọ̀dọ́ náà yàn fún. Máa èyí ìsàlámòsí wáàdì kò sí kí nìkan tó jẹ́ àkù tó jẹ́ àkù tá a sọ wípé ẹ̀tọ́ kan rèé wáàdì bùn tọ́dọ̀ràn àyàn fọlọ́hun. kàláwàlá àdáyò lẹ́dẹ̀ ìtọ́bí òun kàláwàlá àdáyò lẹ́dẹ̀ ìtọ́bí òun. bẹ́ẹ̀ náà ni iṣẹ́ kan téèyàn ó sì ṣe tí ó gbé lọ́dọ̀ ọlọ́run kò sí gbogbo tá a bá ṣe náà lábàá lọ́dọ̀ ẹ̀ ẹni ó bì mú. ẹni ó bì mú bàtà àdéhìí àwọn olóòfin mú. bọ́lọ́run bá jẹ àwọn kan yà ẹ mọ́ pè lálábòsí lórí déédéé ọlọ́run náà ni bọ́bá sì ń kẹ́ àwọn kan lórí déédéé rẹ̀ náà ni àwọn wà nípa ẹ̀lẹ́ mọ̀lẹ́ wá ṣe ó bọ́bá sì sàwọn kan kẹ́ńjọ́ àlìkìyàmà ó fi dọ́là ni ó fi dọ́là ni kò sí kìíní kan tó jẹ́ akún wájìbù ń fọlọ́. kò sí ní ní àbá wa wọ́n mú ọmọrọ̀ kan náà àwọn ẹni ìṣáájú wa wá nínú tàfsírù lọ́dún yìí ọlọ́run bá ní máa kíyèsí á tó sì ń bá ètà ń sa wà ń bẹ̀ náà mú nígbà tí wọ́n ń sọ pé ọlọ́run á sì wá ṣalábòsí ebó ń lọ́dà gbogbo wa ó sì yọ àwọn kan tó fi hàn sáàlì jẹ́nà tó sì yọ àwọn kan tó fi hàn nù náà wọ́n lọ́lọ́run ní kí ẹrú wọn sọ fún ẹni tí ó pọ̀ ọlọ́run lálábòsí pé ọ lọ dáko lọ dáko dáko kọ́ kó gbìn gbàdó kọ́ pọ̀ ọba wa gbìn tán tọ́ ọba mú nǹkan oko tán kọ́ jẹ́ ń gbọ́ tọ́ ọba ti mú nǹkan oko yẹn tán jẹ́ kí n gbọ́ lọ mú ọwọ́ adáko.

òun ti sùn lóun nádàánú àà kọ yóò sún náà sọ bọ́ọ̀lù ló ṣiṣẹ́ rẹ̀ wọ́n ló gbé tó ń roko ma tẹ gbó tágbàdo fi yọ gbogbo ẹ̀ náà lórí ọkàn ọlẹ́nu ètò wúlò ló mú àwọn tó wúlò lèmi náà mú tí mo fi sínú àlìjáná àwọn tó wúlò náà lèmi náà mú ìṣẹ́fẹ́ wà ló roko ìṣẹ́ wà kó roko má àgbàdo ń di láti bo ti kí bọ́lẹ̀ títí ń sọ tó ń tọ́jú ẹ̀ tó ń jẹ́ nǹkan kó ṣe. ó ṣe á jẹ́ pé gbogbo ohun tó o nọ́ọ̀sì tí dàgbà tí o fi dágbàdo mú ó ṣe máa kó gbòòkó gbòpóró àti kíní náà lọ lé ó lẹ́nu ètò ṣe jẹ náà ló mọ́ ọlẹ́nu ètò wúlò nú àwọn ẹ̀dá tí mo dáná lèmi náà mú náà. bóò ló ti wá ṣe tí ò wúlò ohun jóná èmi náà ti náà sí náà. ó Bàbí bọ́bí léyìn wà wà ní tàrí ìmọ̀lẹ́wà sí wọn. Ogbó ń tọ́lọ́run bá ṣe bọ́bá jẹ nìkan yà fọ́bí adìlẹ̀ yìí ni o. Mọ́jọ lọ́nu ọpọlọ ẹ pé ọlọ́run ṣàbòsí kìí ṣàbòsí o. Bọ́bá sì kẹ́yàn fọ́dílì ni o, èdọ́là ni o. Àbífọ́dílé wa wọ́n ọlọ́ni náà lọ́ha. Ọlọ́ni dájúdájú èmi ọlọ́run, èmi ha. sí síyàn, títí ìwùlẹ̀ kọ́ máa, èsàbò sí. Ọlọ́run lẹ́yìn ilẹ̀ máa máa